bẹ̀rẹ̀ sí ní ti àlàyé fún wa nípa àwọn ará ilé ànáwó sọ̀rọ̀ bá wà ní ìgbésẹ̀. wọ́n ní wọ́n yẹ fún أهل بيت رسول الله صلى الله عليه وسلم ويتولونه. wọ́n ní àwọn أهل السنة والجماعة wọ́n nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì Muhammad صلى الله عليه وسلم. wọ́n sì máa mú wọn lẹ́ni wọn. wọ́n nífẹ̀ẹ́ àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam wọ́n sì kà wọ́n fún ẹni wọn. wọ́n sì máa pọ́n wọn lé. wọ́n á máa ṣàyẹ̀sí wọn. ṣé lọ́fà lè kọ́ra bẹ́ẹ̀ tẹ̀lé mi rasulillahi sallallahu alaihi wasallam torí jíjẹ́ sáńjẹ́ mọ̀lẹ́bí ànábì kí àti ọ̀rọ̀ ọba fún wọn bá a eléyìí ó mú wọn mà wípé títí àpọ́nlé àwọn aráalé ànábì yíyẹ wọn sí gbígboyè fún wọn tí ń bẹ nínú títí àpọ́nlé àti àyẹ́sí àti ìgboyè fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. àti pé pípọ́n wọn lé yíyẹ wọn sí ọ̀bẹ nínú wípé èèyàn ń fi àṣẹ ọlọ́run ọba tó wá nínú Al-Qur'an àti tó wá nínú súnà Nabi sallallahu alaihi wasallam èèyàn fi ń ṣiṣẹ́ ọlọ́run ọba ní sànàbí ọ̀sọ̀ fún àwọn àlùmọ́ ìgbé. qul la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba sọ fún wọn ìrẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam pé tí ọlọ́run ọba tí mò ń jẹ́ fún yín ẹ ò béèrè owó kan lórí rẹ̀ lọ́dọ̀ yín o ẹ ò béèrè owó ọ̀yà kan lórí ẹ̀ lọ́dọ̀ yín kíkẹ́ sanwó sẹ́ fún mi o ọ̀dọ̀ ọlọ́run bá ní ti gbowó sẹ́ tèmi ṣùgbọ́n nǹkan tí mo ń kàn tọrọ lọ́dọ̀ yín ni al-mawaddata fil qurba kíkẹ́ nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí ohun tí mo ń kàn tọrọ lọ́dọ̀ yín ni kẹ́ nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí subhanallah eléyìí ìníta nàbí wa sallallahu alaihi wasallam ṣe ń tọrọ lọ́dọ̀ wa ká níbi àwọn mọ̀lẹ́bí ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn àdébí wa lọ́pọ̀lọpọ̀ láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ti tọ́ka sí pé kí á níbi àwọn mọ̀lẹ́bí ọ̀hún wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ eléyìí eléyìí ti ṣe jáde máa ṣe pàǹpà nípa rẹ̀ tó gbogbo ìyẹn ti máa pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí anábì sallallahu alaihi wasallam tí wọn bá jẹ ní títẹlẹ súnà nẹbi sọ̀rọ̀ bá wà rí ìwòsẹlẹ tí wọn jẹ ní tó takò tí wọn ti tàwọn ẹni tó ń kú kébé agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ fún wọn lé agbọ́dọ̀ yẹ wọn sí eléyìí ni ìlànà àwọn tó tẹ̀lé súnà nẹbi sọ̀rọ̀ bá wà rí sọlẹ tó ń bá wọn kì í wọn jẹ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n gbé síwájú ní báwọn níbi àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kórìíra àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lódodo wọn ò níbi àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam nítorí pé ahabbu ba'dan wa karihu akharin wa ghalaw fi man ahabbu wọ́n fẹ́ràn apá kan wọ́n ti kórìíra wọn mí wọ́n ti ta ẹnu àlà nípa àwọn ẹni tí wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn àwọn kan bí àwọn ẹni tó jẹ́ àrọ́mọdọ́mọ Fátímà ọmọ Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn àwọn wọ́n kà wọ́n fún ara ilé Ànábì sallallahu alaihi wasallam àlè títí bàbá wọ́n kà fún. wọ́n ka Hasan àti Hussein wọ́n ka wọn kún ṣùgbọ́n kíkà tí wọ́n ka Hussein kún ọkọ̀ já èyí tí wọ́n ka Hasan kún láì níye gbà. yàtọ̀ sílẹ̀ yìí wọ́n kórìíra apá kan nínú àwọn ará ilé ànábì bí àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ àti wọ́n kórìíra wọn láwọn ará ilé ànábì àwọn ìyàwó ànábi wọn ni wọn ò sínú ara ilé ara ilé ànábi sọ̀rọ̀ bá àlùsọ láti ìyàwó èèyàn bá sínú ara ilé yẹn táwa ni ọjà ara ilé rẹ. àwọn ẹni tó tẹ̀lé sínú ànábi sọ̀rọ̀ bá àlùsọ lọ wọn máa pa wọn lé wọn máa yẹ wọn sí. lórí ẹbí wọn ti ṣe sí àwọn aṣíwájú àwọn ará ilé ànábi sọ̀rọ̀ bá àlùsọ lọ àlàbẹ gbogbo aláṣẹ máa àlàbẹ kí ṣe dání ọmọ ẹ̀yà bàbá nàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ju anabi wa sallallahu alayhi wa sallam lọ pẹ̀lú bí ọdún méjì ó jẹ́ ọmọ ẹ̀yà fún bàbá nàbì sallallahu alayhi wa sallam ọdún méjì péré ló fi ju anabi lọ àtàwọn ọmọ Abbas àwọn ọmọ tó bí tí wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn aráalé anabi ẹ̀yìn tìmà nínú àwọn ọmọ rẹ̀ níta ni abdullah nínú àwọn ọmọ rẹ̀ ní fọdùl gbogbo àwọn eléyìí nínú àwọn ará ilé ànábì nínú wọn ni ali radiyallahu anhu àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀. àwọn eléyìí àwọn ni àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tá a bá dá wọn mọ̀ pété ni ara alẹ́ anabi sallallahu alaihi wasallam humul ladina harumat alayhimus sadaqa humul ladina harumat alayhimus sadaqa àwọn làwọn ẹni tó jẹ́ pé ìwọ ló jẹ́ ike kí wọ́n gba sàrà gbogbo ara alẹ́ ànábì àwọn làwọn ẹni tó jẹ́ pé ìwọ ní kí wọ́n gba sàrà ìwọ ní kí wọ́n gba zàká kí wọ́n jẹ́ kátó wá pé sàrà lásán wọ́n gbọ́dọ̀ gbà ṣùgbọ́n ẹ̀bùn wọ́n gba ẹ̀bùn wọ́n jẹ ṣùgbọ́n sàrà sàdákà òfin tí wọ́n fi ṣe. àwọn eléyìí àwọn náà ni àwọn aráalé Ali àti àwọn aráalé Aqil àti àwọn aráalé Al-Abbas àti àwọn ọmọ Al-Harith ibn Abdul Muttalib radiyallahu anhum gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti ṣe wá nù Sahih Muslim bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa gẹ́gẹ́ bí alukur'an ti ṣe tọ́ka sí innama yuridu Allahu an yuthiba ankum ar-rijsa ahla al-bayt níṣẹ́ ló wọ ọlọ́run ọba láti mú ìdọ̀tí kúrò lára ẹ̀yìn ara ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí ń bẹ̀ pé àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba ń sọ nípa wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba pọ̀ ìyá wa mọ́ Aisha ọlọ́run tó yọnu sí pé kò tètè ná gbaná lọ́lọ́run sọ pé ó ọlọ́run láti mú ìdọ̀tí kúrò lára yín

àti hussein àwọn eléyìí lọ́lọ́lá jù lẹ́yìn náà làwọn yòókù ọ̀sẹ̀ ni wọn. ولي ويحفظون فيهم وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال يوم غدير خمس أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي àwọn tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó ti sọ nípa àwọn ará ilé rẹ̀ ó sọ àsọtẹ́lẹ̀ kí ẹ fọ́n wọn lé ẹyẹ wọn sí ẹ máa buyì fún wọn ó sọ nínú hadith ní ọjọ́ gàdírì ham ọjọ́ omi adágún ham bàtà ànábì sallallahu alaihi wasallam tó ti á ti padà bọ̀ wá sí Mẹdínà omi adágún ńlá kan bẹ tí wọ́n ń pè ní gàdírú ham omi adágún ham ibẹ̀ yẹn anabi sallallahu alaihi wasallam ó kó àwọn sàábé tí wọ́n tẹ̀lé lẹ́yìn ó kó wọn jọ mbẹ bàtà ń padà bọ̀ amẹdínà lẹ́yìn hajj wọ́n fi kótóbà pọ̀ kótóbà yẹn ọjọ́ kótóbà tó gùn ó sì yẹ kéèyàn mà nípa ọjọ́ yìí nítorí pé ọjọ́ yìí làwọn ṣíà ni wọ́n rú aṣọ ọlọ́fún wọ́n sì wó gèlè rọ́ọ̀kù eléyìí ìnirọ́ tí wọ́n wé máa lára tó mú wọn máa pe gbogbo tàbí kéfè kébà làyè ó sì wá a nídìí láti mà nípa ọjọ́ yẹn nítorí pé ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn táwọn ṣí àlọ́ ṣẹlẹ̀ ìní wọn bíòde irọ́ tí wọ́n ti torí rẹ̀ pé gbogbo tàbí kéfè ni wọ́n bíòde ẹ̀rí lórí lọ́jọ́ yẹn anabi sallallahu alayhi wa sallam wọ́n sàlàyé fáwọn sàbẹ̀ nípa bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wọn ibi kí wọ́n sọ ìwọ àwọn ará ilé àwọn. gàdìrò kọ́m omi adágún kan ni tó ṣe pé wọ́n máa tún pè ní gàdìrò gàdìrò làgìrò gàdìrò làgìrò ó ń bẹ nínú ọkọ tí wọ́n tún máa ń pè ó jìnnà díẹ̀ sí jọ́fà pẹ̀lú máìlì mẹ́ta àyè yẹn alimami muslim rahimahullah wọ́n gbé àdéhùn nípa rẹ̀ jáde láti ọ̀dọ̀ zayd ibn arqam radiyallahu anhu qala قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بماء يدعى خما قال النبي صلى الله عليه وسلم wọ́n dìde bá wa sọ̀rọ̀ nídìí omi kan tí wọ́n ń pè ní kham بين مكة والمدينة أمي يمبلان مكة المدينة فحمد الله وأثنى عليه أبين فرن أدقفن ووعظ وذكر أسس إستف وأرى والتي ثم قال لينا لو أصيبين أما بعد لينا أيها الناس أيها إنما أنا بشر إني كبيتي منه يوشك أن يأتيني رسول ربي فأجيب ojúṣe olúwa mi fẹ́ dé o tí ọ̀wá máa pè mí lọ tí ń dẹni tó kú tí màá tẹ̀lé gba sọ màá sì dá lóhùn màá fi yín sílẹ̀. wọ́n yín ní dárí kún fi kún takalẹ̀ yìí èmi fẹ́ fi nǹkan méjì sílẹ̀ fún yín tó wúwo jọjọ tó sì pàtàkì. awwalahuma ọ̀kan nínú nǹkan méjèèjì kitab Allah onú ẹni tí rọ Ọlọ́run ọba tí ìlúhúdà wọnú ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ ó ń bẹ nínú tírà yìí tọkúbọ bí kìtàbí lẹ́à àdẹ́gbé tọrọ bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àti tírà Ọlọ́run ọba mú dáadáa o wọ́n tẹ̀sí kò bẹ́ẹ̀ àníkẹ́ ẹ̀dìmú kọ́ dáa fàḥẹ́sẹ̀ àlẹ́ kìtàbí lẹ́yìn àdìsẹ́wọ́jẹ́ Zayd ibn Arqam wọn lánàá bí sọlá àdìsẹ́lẹ̀ wọn ti wá lójú kòkòrò pẹ̀lú kíkà àti tírà Ọlọ́run ọba mú wọ́rọ́ gábàfi ó sì ṣe wá lójú kòkòrò kíkà síbẹ̀ tó mọ̀ kọ́ lẹ́yìn náà lànàbí wa sọ pé wà ahli bayti nǹkan ẹlẹ́ẹ̀kejì làwọn ará ilé mi o nǹkan ẹlẹ́ẹ̀kejì làwọn ará ilé mi subhanallah ọtọ́ bẹ́ẹ̀ àbí ọtọ́ bẹ́ẹ̀ ọtọ́ ó là nàbí wa sallallahu alaihi wasallam ànàbí ó tó bá lọ tán àwọn tó jára ilé rẹ̀ ṣé ó yẹ kó sọ wọ ọmọ fún wa àbí ó yẹ kó sọ fún wa ẹ̀yẹ kó sọ fún wa tóró ńlá ànábì wa téèyàn bá ti ṣe ń tọ́ bara lé ànábì lọ́kàjẹ́ ọba ànábì lọ́kàjẹ́ lọ́wọ́ nǹkan rọ̀ṣọ́rọ̀ sọ̀rọ̀ àṣìlẹ̀ ayé ọ̀wọ̀ ìyẹ̀dá ọdọ́gba kápá ànábì ń bẹ láyé àwọn ọ̀gbọ̀lọ̀ bara lé rẹ̀ lọ́kàjẹ́ ẹ̀rí tẹ́ máa kọ́ sẹ́ mẹkáníìkì lọ́dún èèyàn pẹ̀sẹ̀ nídìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dictation fún ọ báwo ló ti yẹ kó ọmọ ẹsẹ sáwọn èèyàn ọ̀gá rẹ̀ àwọn ará ilé ọ̀gá rẹ̀ báwo ló ti yẹ kó ọmọ ẹsẹ sí wọn kọgbà ó tó kú wọn náà mà lẹ́yìn ìgbà tọgbà bá kú wọn náà mà tí bàbá ọ̀gá rẹ̀ bá kọjá tó kí wọn wọn kò jọ bọmọ ọba ti kọ ń tẹ wọn pè é arorò ìtẹlọmọ kọtẹun pàdé wa lọ́nà oṣù ní dúdúdú kò lè gbẹ káàárọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó tí wọ́n bá ti nínáwó nílé ọ̀gá rẹ̀ àná tó ọ̀yọ́jú bẹ̀ bá wọn ṣàjọ yọ̀ wọn afálà ìmoore ni ọ́ nítorí pé ọ̀gá rẹ̀ ń fìrì ọmọ mi ọ̀yọ́jú bẹ̀ ọ̀gá rẹ̀ ń gbé àwòkọ́ ma ọ̀yọ́jú bẹ̀ ọ̀gá rẹ̀ ń bímá ọ̀yọ́jú bẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa ọ̀gá títí kó ti sábà bí ọ̀nà tó fi máa róúnjẹ dé fa ọ̀nà débi òfin ní kọ́ àbó jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ ọ̀nà tó fi ní wà kíta ọ̀nà tó fi lè kọ́lé bọ́yá títẹ̀ ń bá pé ọ tó gbé ọ. báwo wá lọ̀gá tó fi ọ̀nà mọ́ tí ayé rẹ̀ ò fi ní dọ́ta tọ́rùn rẹ̀ ò sì fi ní já sófò anabi wa Muhammad sallallahu alayhi wa tí kò tọ́kọ̀ ọmọ wọ rẹ̀ kò tọ́kọ̀ ọmọ wọ àwọn aráalé rẹ̀ tó sì mọ̀ sí ọ̀gá ju ọ̀gá lọ aṣíwájú ju aṣíwájú lọ àní aṣíwájú fún gbogbo ọmọ anabi adam anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣé irú bó ti ṣe ṣe sí àwọn èèyàn lásán lóru kó lè máa ṣe sáwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam rárá o orí afa rẹ táfa bá kú táfa tó kú tẹ́lẹ̀ náà ẹtì mọ̀ pé nínú àṣà àwọn afa tí wọ́n máa fi àjọ máa jó nínú àṣà tí wọ́n ní pé kí àpò tó kú tẹ́lẹ̀ náà ọmọ àfa rẹ̀ àfa rẹ̀ olóńgbò ilé àfa rẹ̀ àfa rẹ̀ àwọ̀ tá àfa rẹ̀ fi ń kírun àfa rẹ̀ ni bàtà àfa rẹ̀ àfa rẹ̀ ni fi ìbọ̀rùn gómìnà múnilẹ́rù kan ti kọ́kọ́ wà ń bẹ̀ fa abẹ́rẹ́ bẹ́ẹ̀ pé torí pé mọ́nà àlámẹ́kà harfan فقد sẹrẹtẹlẹ له عبدا ẹyọ abu ìlú bá ti kọ lára fi kọ dẹrú fún ẹrú bá wò mẹtẹtẹ abẹtumọ ọmọọmọ ọdún wọlé dẹtùm ọmọhẹtùm àhọrọ ọmọ rọdí ọlọpàá ẹni wọn nígbà wọlé wàá sọ àwọn èèyàn dẹrú tó ti pé ọmọlúwàbí nìyà wọn bí wọn sáyé tọ́ba ń kò túmọ̀ sí kọ́ ọmọ ẹ̀sà fífà fà rẹ̀ kọ́ ọmọ ẹ̀sà kọ́ ọmọ ẹ̀sà gbéraga sí wọn ọmọ pé wọn náà ti máa fa wà màálùm ike tó o bá tiẹ̀ ní aṣọ bíi rẹ̀ dáṣọ rẹ̀ dá tuntun wò ju lọ but o lè ní àlò pàtì bíi rẹ̀ fa fa wàlẹ́lẹ́ ẹ̀yìn náà Imam Abu Abu Yusuf rahimahullah ọmọ Imam Abu Hanifa rahimahullah bàbá ti dolu máa gbà ní tiwọn náà káàkó tó kú àwọn náà wà á wò pé ah ó ti gbà táfa bá kú káwọn tó dà fà ní. àwọn náà bá da alákọ̀ kan lẹ̀ kó káwọn náà máa gba kí ó. àyẹ̀ máa lọ gba kí ó. ìmáàmù Abu Hanifa rahimahullah wọn ò sì tí yọ̀ǹda ike kó náà dá dúró ọmọ kọ́ pàtàkì kí ọ̀kan ní tìtorí kọ́ ọ̀kọ́sẹ́ wọn náà ti máa pa á náà ẹ̀sùn dírẹ́fà ìbọ́ lọ́wọ́ rẹ̀ kọ̀ọ̀kan lọ ka táìbọ́ọ̀dù kò tí gba freedom. tọ́ba jẹ́bi tí wọ́n ti máa ń sẹ́gbẹ́ karamba níní wọ́n kàn wá kórin sẹ́ rẹ ní pé rẹ tí o bá ti jẹ́bi tí wọ́n ti serú ẹgbẹ́ bẹ́ẹ̀ ń bọ̀ bá ti tẹ́tọ́ ọba sẹ́jẹ́ tí wọ́n ń pẹ́sẹ̀ ọlọ́run tí wọ́n ọ̀n fún ó tètè máa ń tó ṣe. Hanifa ń wá rí Yusuf ní àáké ti àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo gbàdá béèrè wọ́n ní tó máa sọ pé bẹ́ẹ̀ ni kẹ́ ẹ pé kò rí bẹ́ẹ̀ tó máa sì pé bẹ́ẹ̀ kọ́ ẹ tún pé kò rí bẹ́ẹ̀. tọ́ nígbà tí Abu Yusuf tí wọ́n dáhùn wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni tó ṣe béèrè ni kò rí bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ kọ́ wọ́n ní àjẹ́ kọ́ àwọn náà tún ní kò tún rí bẹ́ẹ̀. ó ló ti wá jẹ́ wọ́n mm. ní àlè máa àwọn àfa yorùbá bu yusuf tó ti padà sí ilé ìjọ́rò ìmọ̀yún kò sí ìdínà tó torí ẹ̀ ló ti jẹ́ pé o lè lásọ bí àgbàlagbà ṣùgbọ́n o lè lálùpá tìbí rẹ̀ bá ẹ̀ńtẹ́rì pé ní sọ́wọ́n ti garagaragaragara kó sì mà á kàn pé béèrè kan náà ni wàá dáhùn tọ́ba ti dáhùn ọ̀dà fà á tẹ̀kọ́ wọ́n ti fẹ́ ṣe sọ gbogbo àbíyá rẹ̀ ní o ti máa kàn gùn o ti béèrè wá ní sọ̀tọ́ bá sì béèrè tó bá lè dáàbò padà sí lè tó sanawi ẹ class three lọ àtẹlẹ padà sí mùtọ́ àtúntò class one tó kò fi ẹ̀ kankan tẹ́lẹ̀ subhanallah. suntori délé yìí ní ti jẹ́ pé ẹ ti mọ̀ pé inú àṣà wọ́n gbé ọmọ àfáàrẹ̀ àfáàrẹ̀ kìnnìkan kìnnìkan tó bẹ́ẹ̀ lọ́mọ sẹ́rú títí tọ́mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ ọlọ́gbà lọ́dọ̀ bàbá yìí dákùjá bọ́ wàhálà ikpọọ tẹrù ipọ kó wàhálà nabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìyẹn gbọ́dọ̀ pé wà nàbí ìyẹn gbọ́dọ̀ pé fún lára àwọn ará ilé rẹ ìyẹn mọ kí ni pẹtí wọn torí ọmọ bàa jẹ lùgbọ lẹ́yìn tí ti sọ fún wa nípa àwọn ará ilé wọ́n wá tẹnumọ́ gbólóyìn lẹ́ẹ̀mẹ́ta tí udhakkirukumullah fi ahli bayti udhakkirukumullah fi ahli bayti udhakkirukumullah fi ahli bayti. ara ilé jẹ́ ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run nípa àwọn ará ilé mi o ẹ̀bẹ̀rù ọlọ́run nípa àwọn fámìlì mi o ẹ̀bẹ̀rù ọlọ́run nípa àwọn fámìlì Allah kúrò ọ̀rọ̀ tó lò wá lò wá àdìsẹ́lẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ yẹn pé màá kú tọ́tọ́ bá ti gbẹ̀mí mi mọ́ lọ́nu èyí ti sọ pé tí kú bá dé ní tẹ̀lé tí òjíṣẹ́ ọlọ́run tí gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run bá dé máa jẹ́ pé nítorí pé tọ́ bá pọ̀ tó lóòní jẹ́ pé tọ́lọ́run sì tún fi kún fún ọ wà lábùdà tọ́jọ́ kan bá dé ńkọ́ wà lọ náà ni. ẹ̀ẹ́n Musa alayhi salam nígbà tí kú tó ní ọlọ́run ní kí wọ́n á máa mú ọ lọ ànábì musa pè mí báwo ọgbà lẹ́jì mi nítorí pé màlẹ́kà kú wá láwòrán èèyàn ànábì musa ọ̀dà àmọ́ pé màlẹ́kà bẹ́ẹ̀ ni sẹ́kọ̀ọ́ lè sinamí ibn Taymiyyah sọ wọn lọ gbà lẹ́jì ojú sì bọ̀ ikú ni àbẹ́yìn náà fẹ́ kú àní ìsinyìí báyìí akramakumullah ìyẹn dá sí kan tí ò lérò pọ̀ wá wájú gbogbo ẹsẹ̀ gbogbo tẹ́wọ́ á yánnayànna ibi tó ti ń gbìyànjú àti jáde lẹ́nu kí wọ́n bá tún yí ọ̀dà kó tóbi tó gbà tó ọmọ pé à ó ti gbàgbé pé gbogbo ẹsẹ̀ kan po tó tún máa pò bí ìgalà kékeré èyí dájú pọ̀ sílẹ̀ ìbá tó bá múyàn subhanallah bẹ́ẹ̀ náà ni anabi musa aleyhi salam ọbọ sọwọ gbónára pé à ikú bá wò ọgbà létí ojú sì bọ náà tó ju bọ àlékà kú mú ojú lọ sọ́dọ̀ lọ ọlọ́run ọmọ ń tọ́sẹ̀lẹ̀ o nẹ́bí musa báyìí báyìí báyìí ọlọ́run ti dojú rẹ̀ padà ojú padà sípò lọ́sọ̀kùn ike yọ sẹ̀mí ó di wọn àbí tó bá fọwọ́ sí ní ara awọ màálù iye irun tó bá wà ń bẹ ọdún kọ̀ọ̀kan wọn náà mọ̀ pé àtẹlẹ ọkàn tó bá gbé ọlọ́lọ́mọ eight thousand ànábì musa ti lẹ́yìn rẹ̀ ńkọ́ ó tún kú náà yìí tí a máa mú mi lọ báyìí kò sẹ́ni tó fẹ́ kú fa fàmí tó bá ti dé kò sáà dọ̀gbọ́n jù àwọn ànábì ọlọ́run ti mọ̀ fáwọn ó kátó akọ àkóró ti dáadáa àmọ́ kankan ànábì ibrahim alayhi salam gbàtí màlẹ́kà kú tó fẹ́ máa mú nà lọ́wọ́ ní àà àà bí èmi kọ́ èmi khalilur rahman ààyò ọlọ́run tó lọ ń yàn láàyò bóun ló sì wá pa mí ó ní àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á wì ṣùgbọ́n ṣé ààyò kan yẹ kó sá fún ààyò rẹ̀ ó ní lóòótọ́ rárá kò tọ́ bẹ́ẹ̀ o ó máa mẹ́mìí mi lọ báyìí subhanallah ṣùgbọ́n náà nàbì sallallahu alaihi wasallam ń sọ fún ẹ pé màlíkà tí máa gbẹ̀mí ọ̀wà tọ́ba sì dé màá jẹ́ pèrè òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tí máa ń gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run ọ̀wà tọ́ba sì wà máa tẹ̀lé. yóò ṣekú ayé tíyẹ ní rọ̀ṣúlù rọ́pì òjíṣẹ́ olúwa màlíkà fún wọn tọ́ka sí wa. nínú ayé al-Qur'an qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum sọ fún wọn pé màlíkà kú tó ti pa àti fi yín sọ tẹ́lẹ̀ náà fi tásìkò kálukú bá tó kọ́ ọ máa já. swíìtì rẹ̀ wọn máa wá bá wọn lọ wọn gbẹ̀mí ìgbà tó ń sásìkò bá tó wọn ní kíni malakul maut ibi anabi sallallahu alaihi wasallam ni rasulu ojúṣe olúwa mi eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ ti lè pe màlẹ́kà kú màlẹ́kà nínú ìgbà wọ́ọ̀rọ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kó gúnrégé ẹ ti mọ̀ pé torúkọ ọba gúnrégé àgbọ̀dọ̀ fi pè é àgbọ̀dọ̀ fi pẹ́ nìkan. nítòsí wàá nú ìgbà wọ́ọ̀rọ̀ náà tún ní kí ni àìsàn ìyè yìí ti àtàrà ìlú. tẹ́lẹ̀ gan èyí mú eléyìí wá gan ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ èyí tó pè lórí sí mi kílò kọ rẹ̀ malakul maut màlẹ́kà ikú. tọ́ anábì sallallahu alaihi wasallam ní ẹ̀pá yọ ọlọ́run nípa àwọn ará ilé àwọn. anábì ti fi hàn fún òun lásìkò kú bá tó ti parí nù. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá fún lẹ́sàtà láàrin kó wọn máa bẹ láàrin wa àti kó wọn máa bọ̀ òun sì mú kó wọn máa bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga jù. في الرفيق الأعلى في الرفيق الأعلى بلا نبي الله صلى الله عليه وسلم النبي قوى بيوكو نعم أنت مجي داون أفكك أبيوكو صلى الله عليه وسلم أفكو وأنا شيء أفكو wípé ọlọ bírú wọn ti ṣe lọ ni yọ wá padà irú wọn dídé padà tẹ̀wọ̀n kéèké dúró ńlá ni àbí èsè náà àbí èsè méjì ni àti ọba kú kó yọjú kóró kó yẹ yín tí ọba kú kó yọjú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá sallallahu Ọlọ́run sọ ń parí ẹni tí ó kú ni wọ́n ti àwọn náà sì kú ìrẹ́ má tan ara rẹ jẹ ike ṣé òkan àti ṣé òkan àti màlẹ́kà kan àti ànábì kan wà bọ́ tó o bá fẹ́ kú torí màlẹ́kà oríṣi méjì lọ wà nígbà tí yẹn bá fẹ́ kú kò sí pé ṣé òwúrọ̀ kan wà bọ́ bàbá ànábì kan wà bọ́ pé kí ni kí lọ já má so màlẹ́kà méjì oríṣi méjì ni màlẹ́kà oríṣi kan ọlọ́njọ́ jẹ pé mi ọ̀ wà bá wà màlẹ́kà kẹ́ẹ́ wàá rí wọn mẹ́tẹ̀lì bọ́kọ̀ ló di wọn bí tó bá lè ríran ma nígbà tó má gbẹ̀mí rẹ̀ wàá rí wọn nú aṣọ fúnfúnfúnfún lọ inú rẹ̀ ọmọ dùn inú rẹ̀ ọmọ dùn bí ó ti lọ nìyẹn àwọn tó bá dé pọ̀ dáràn fáìlì ọ̀daràn lè ń gbé ká yóò rí àmọ̀lẹ́kà yẹn wọ́n wú anú aṣọ dúdúdúdú tọ́ba ni lọ́kàjẹ́ tọ́ba ni lẹ́rù ẹ̀ wọ́n mọ̀ gbà ọmọ lù ú pé gbẹmí ẹ jáde gbẹmí ẹ jáde kó rárá rárá burúkú tó gbẹmí burúkú sára subhanallah ọlọ́dà kò sànù wa. èyí tó ṣẹlẹ̀ ní gbèsè pé báyà ṣé nǹkan wá bọ̀ ṣé nǹkan àwọn mínú wọn máa parọ́ tó bá fẹ́ kú ìyá ń jẹ́ lọ yóò tún wá ní àkọ́dà wọ́n ti sọ fún wa báyìí pé ibi táwa lọ lọ kó lọ lọ kó lọ lọ tó ń fẹ́ra rẹ̀ jù. sọ ànábì sallallahu alaihi wasallam àwọn àwọn ń kọ́ àwọn aníṣẹ́ nǹkan ibì kan lọ́lọ́ kó lọ́lọ́ ó ti kú kò sí anybody anybody tí ó jáde kó tó dijọ́ pé dà kéèyà àyàfi tí ọba ti kú. النبي صلى الله عليه وسلم قال حديث انا اول من تنشق عنه الارض يوم القيامه àwọn la kọ́kọ́ ẹni tí lọ kọ́kọ́ lanu fún jọ gbẹdẹ àlùkìyà àmọ́ kọbìlà lẹni fàlà síwájú eléyẹn irọ́ ni yàtọ̀ sí nítorí kọ́ sínú tíra tẹ̀bílígì ní sọ tẹ̀bílígì ní sọ tíra táwọn tẹ̀bílígì máa ń kà torí tíra oríṣi méjì wọn kọ fáwọn tíra kan wà wọn ń pè ní hayatu sahaba hayatu sahaba wọn pè léyìn báwọn ìjọba gbọ́ lárúbáwá wọn wá kọ tẹ̀bílígì ní sọ ńlọrìjìnà wọn kọ fáwọn tí wọn gbọ́ lárúbáwá sẹ́mi ọ̀gbọ́n majority tí wọ́n ti wọn gbọ́ lárúbáwá nínú rẹ̀ wọ́n akọ síbẹ̀ pé sẹ́kùn bàdáwù nínú tẹ̀bílẹ́gì ni sọ pé sẹ́kùn bàdáwù ọlọ́sẹ̀ hajj sẹ́kùn bàdáwù sufi kan ní torí kọ̀ọ̀kan ní lọ́nà ní lọ́nà dálẹ̀ wọn lọ lọ sí hajj lẹ́yìn dáná bíi ti kúkúkú tó ọ wà lọ sí hajj wọn níbi gbogbo yẹn ti tò sínú mọ́sálásí ànábì ni wọ́n kọ̀ gbọ́ pé kan tó wá ní láti inú sàárè pé wọ́n bàdáwì máa bọ́ ń bì ẹgbọ́rọ̀ kankan wọ́n bàdáwì máa bọ́ ń bì ebi bá dáwé tẹ́ ń bọ̀ báyìí ọwọ́ ànábì kan jáde nù sáré mi. so pé ànábì wa sọ ọwọ́ lọ́jáde orí sì wà ńlẹ̀ so ànábì wa sọ pé wọ́n dáwé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wá kìtì ọwọ́ yìí wá kìtì ọwọ́ yìí ipò ti kìtì ẹ̀ níbi táwọn èèyàn thousand tí wọ́n dúró tí wọ́n ń wòran táwọn ẹbí ti gbọ́ ọ fún ọ pé kíìsì ẹ̀ wọ́n náà kíìsì ẹ̀ wọ́n náà kíìsì ẹ̀. Tẹ̀sẹ̀ ntí ò sí lójú ayé rẹ̀ ńgbọ̀ wá kú tán ní wàá máa sí. Àbẹ́ rí bẹ́ẹ̀. Lẹ́yìn anábì sọ pé èmi làkókò ẹni tí ó lè ọ lanu fún kí ọ jáde jọ gbèdà òkèèyà. Ṣé gbèdà òkèèyà máa ti dé jọ nù? Allahul musta'an. Torí de ilé ìmọ̀ gbọ́rọ́ mẹ́jọ wọn tán jẹ. Anábì sallallahu ẹnìkan á sọ fún anabi òkú pé nu sàárì wọn wọ́n ń sẹ̀mí lọ bẹ́ẹ̀ ni wọ́n ń sẹ̀mí ṣùgbọ́n hayatan barzakhiyya ìsẹ̀mí sàárì ìsẹ̀ anabi nìkan gbogbo ẹjọ́ bá ti wọ sàárì ó náà ń sẹ̀mí sàárì ẹnìkan á ní ayé bóun ni òsì ní jẹ́ bẹ́ẹ̀ anabi ń sẹ̀mí lódodo tí bó ń sọ pé gbogbo ẹjọ́ bá wá ti di sàárì òun tó bá sálámà sí òkú ní kó tẹ̀síwájú kọ́ sísálámà ni wọ́n sẹ̀mí sàárè náà ìsẹ̀mí sàárè náà torí jẹ́ máa bí wọn náà léèrè pípò sí option láàrin méjì kọ́ máa sẹ̀mí nù sàárè kọ́ máa gbádùn kọ́ máa ṣe gbogbo àti kọ́ wà lókè pẹ̀ láéláé èwo ló ń náà ìmánì yín lágbá o ẹ̀sùn mi tí wọ́n ti ṣèyàn pé òun fẹ́ wà lókè ní àmọ́ sálẹ̀ wà òun ọ̀mọ́ tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. subhanallah torí de eléyìí eléyìí ó fi hàn wá lẹ́yìn náà nǹkan kejì onípa nàbí ọmọ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti kú kò lè mọ ti ìgbà tó ti kú torí ká nàbí ọmọ tó pamọ́ ẹ̀gbọ́n ti ń sọ ó ní mò ń ṣe mò ń sọ yìí kíkẹ páyọ náà lórí àwọn ará ilé ó onígbìn anábì ganu sallallahu alaihi wasallam ẹni tó rí rẹ̀ kọkè torí kọ́ lọ́wọ́ bá ti lẹ́ni tó ga débi kó rí rẹ̀ kọkè àwa tí wọ́n á dání kúkúkú tó ti kò sí ti lè ga tó rí wọ́n kọkè kó ni wọ́n ti wá sọ fún ọmọ tó pamọ́ náà rí nàá kó ni wọ́n ti sọ fún ọmọ tó pamọ́ tí ìbá ti fẹ̀yàn tẹ̀ ara rẹ̀ jẹ̀ òkúrọ́ burúkú ẹjọ́ mọ̀ wọn ara rẹ̀ tí ọmọ kò mọ ntọ́pamọ́ ta ló mọ ntọ́pamọ́ Allahu Rabbul Alamin ọlọ́wọ́ bá nìkan ni ẹ̀rí ntọ́lọ̀ ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àkọ́kọ́ tọ́lọ̀ ti ròyìn wọn ni pé wọ́n ní ìgbàgbọ́ ti tọ́pamọ́ wàláhi la tu'min hatta tu'mina bil ghaib kó o lè gbàgbọ́ wàláhi tí wàá kó tó di kó o gbà ń tọ́pamọ́ nítorí pé lọ rẹ́yì àrírí ẹnìkan ò rírí but àgbà pé ń bẹ àbá àgbà àwọn mẹlẹ ìkẹtì yìí mẹlẹka ò ní wọ́n rírí tó sì pọ́sibù kó rí lọ́la géèbù ni àtìgbà pé wọ́n ń bẹ àbá àgbà wàkútùbì yìí alukurani yìí ní sèkó ló ti sọ̀ka rẹ̀ sí wọ́ọ̀lì ìjọ náà sẹ́mi pé táwọn kò fọ́ọ̀rù kúrẹ́ṣì náà wí nù torí pé wọn ọ̀gbá géèbù wọn ní sórí tó wà ń bẹ ní ìsìn pé á fẹ́ ká máa wò kó gbogbo àtìta ká máa wò pé màlẹ́kà ni tíra yi ni wọn mú bọ̀ ẹ̀hẹ́n gbé fún ọ. tẹ̀mọ̀ pé ẹni tí o bá ti gba tó tí o wì náà nù. bákan náà òjíṣẹ́ tọ́lọ́lọ́ ń tó lójíṣẹ́ wàláhì òun náà ń nu wa a ti inú wa ti bí ó di ní ti ó ti di tẹmọ pé tí àwọn kẹfẹ nínú tó sọnù pé a ah, ńgbà tó lọ́wọ́ abẹ́yìn òjíṣẹ́ kò wá rẹ́ ni rán màlẹ́kà sí nínú àwọn ìlú tó lajú tó lajú láwọn ẹni tó ti kí wọ́n ti lọ wájú nù eh, ìmà ọ̀rẹ́ nìkan múnú wọn kọ́ wájà wà rókó yìí wọ́n ti wá mẹ́nìkan àdàkùn ah, wá rọ́ mi pa. àti kí màlẹ́kà tó wá bọ̀ kó ló kò sí jẹ́ pé ibi tí gbogbo wájú kò sí ló ti wá bọ̀ pé tọ̀ láàrin gbogbo yín Muhammadu làǹtẹ̀ ló kù sẹ́yìn tòtẹ́ mọ̀ pé kí òjíṣẹ́ gan kọ́jú jíṣẹ́ ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú ń tọ́pa mọ́. ìdí ọ̀gbìnde ń kó ọ̀pọ̀ àmọ́ àbí ọ̀pọ̀ àmọ́ ọ̀pọ̀ àmọ́ tẹ́ mọ̀ pé ọ̀pọ̀ àmọ́ débi kọ́pọ̀lọpọ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ilé ńlá láyọ̀ wá wò ẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́ parọ́ fà wọn pé sámọ̀ ọ̀fà ya ẹ̀dá pẹ̀lú wá rọ́ mi pa pé òòrùn náà kò ní ti ẹ̀dá tẹ́ mọ̀ pé ọ̀gbà tọ́pamọ́ gbọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bákan náà pàbàmbarì rẹ̀ kádàrà ẹ̀wọ̀n pé ti ń dá wàhálà alẹ́ ìjọba náà ẹ̀wọ̀ ya kó lè ta ti fọ́ra wọn wò lórí làárọ̀ ìgbè wọn ló yí kádàrú dà wọn lọ bá tó ń jẹ ẹ o ti forí òun gbà pààrọ̀ ẹ orí olórí ló ń lò ó sì gbà. ìgbàgbọ́ wa dà ìfọlọ́ ti kọ gbogbo nǹkan kò sì ti jọ́ tàbí sẹ́mi kókò sígbàgbọ́ ni inú ń dá wàhálà lẹ̀ kí àwọn Yorùbá bá fi lè gba kádàrá gbọ́ wàhálà àláfíà ọ̀pọ̀ láàrin wọn. bàbá ńlá ntí yorùbá ọgbàgbọ́ ọ̀gá wọn òní kí wọ́n sá ìgbàgbọ́ sí kádàrà. tí ẹ bá fẹ́ ṣèwé lórí rẹ̀ nǹkan tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ yóò fi yà gbogbo èèyàn lẹ́nu pé ah àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé ọ̀nà kó tún lọ tún wẹ̀wẹ̀ láàárọ̀ yìí torí pé jàǹkáwọ̀ ló wí mọ́ ọlọ́ngbà tó dé. fa lórí ti gbàgbọ́ pé tíjà ń káwọ́ láti wí mẹ́yàn lọ wọ́n ti gba adébíyẹ yẹn. tíjà ń káwọ́ lásán wípé torí wọ́n fi gba adébíyẹ yẹn ni ẹ dákun ìdọ̀tí lọ́wọ́ alẹ́ yín bá ẹ̀ ìgbálẹ̀ eruku túnlé aláǹtakùn ń ta òwú ká látàrí kó rí pé ẹ ẹ ẹ lápíjú wá dípò kẹ wá bí tọwọ́ ti dáa.

gbàtọ fẹyàwó tá fẹyàwó ó ti rówó tẹ́lẹ̀ ọ wá rówó mọ wọn alẹ tí o sì ló gbé wọlé sẹmi kọ ìgbà kádàrà gbọ ọdún fa gbogbo bó o ṣe wò ńgbà tí o wọlé pé ẹsẹ ọtún ni kò ọ̀nà wọn nà ẹsẹ tí wàá ló bu àṣẹlẹ wàá pa tọmọ ọlọmọ jẹ ìgbà ńgbà tó ti dé gbogbo nǹkan dàrú ńgbà tó ti àà ó ti ń dàrú tẹ́lẹ̀ náà sẹ́yìn túmọ̀ sí pé àìgbà kádàrà gbọ́ bí wàhálà sọ̀bi tá a ti kọ́kọ́ dúró nì kó tó di pé lẹ́yìn irun á tún tẹ̀síwájú tó bá ti kó ti yí padà ní so inshallah lẹ́yìn irun á pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ bá fi máa fi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta الله أكبر الله أكبر الله وآله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bá ti sọ ọjọ́ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún àwọn èèyàn nípa àwọn ará ilé wọn ọjọ́ yẹn a mọ̀ nínú Islamic history gẹ́gẹ́ bí yawmu ghadiri kham yawmu ghadiri kham. a àṣìkò pàtàkì púpọ̀ tí mùsùlùmí ọmọ nípa ọjọ́ yìí ọjọ́ yìí ànábì sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ wọ́n bá wọn tàbí sọ̀rọ̀ rẹpẹtẹ nínú tí wọ́n bá wọn sọ kò náà lọ̀rọ̀ nípa àwọn ará ilé wọn kà sí dáadáa sí wọn. ṣèkùnrin Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala nínú tíra wọn Minhaj as-Sunnah àti tíra wọn Iqtida'u as-Sirat al-Mustaqim wọ́n ti àlàyé rẹpẹtẹ nípa ọjọ́ yìí. àti bí àwọn ṣíà àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́ wọn bí wọ́n ti ro irọ́ lóríṣiríṣi mọ́ ọjọ́ yìí ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọjọ́ ìjọ kejìdínlógún nínú oṣù rẹ̀ hijja ìjọ kejìdínlógún oṣù rẹ̀ hijja tọdún tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti hajj dágbére àwọn ṣíà àdáwì yẹn àwọn ọ̀rọ̀ wọn ti àfikún àwọn ọ̀rọ̀ wọ́n ti àlékún ọ̀rọ̀ èyí tí ò wáyé wọ́n fi tún ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àwọn àlùsílẹ̀ fún ànábì sọ̀jọ́ náà. a sì ti mọ̀ pé iye òǹkà èèyàn tí ń bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ yìí wọ́n lé ní hundred thousand láwọn tàbí wọn pẹ̀lú ànábì sí hajj. nínú ọ̀rọ̀ táwọn sí àpá wọ́n ní lọ́jọ́ yẹn nínú ọ̀rọ̀ táwọn sọ òun náà ni pé àwùsọ bẹ́ẹ̀ fanabi ti sọ àsọtẹ́lẹ̀ pé àlẹ yìí ni kọjá àròlé lẹ́yìn lọ́jọ́ náà kò sì ti ń tọjọ bẹ́ẹ̀ kò sì ń tọjọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam lam yusi bil khilafati li ahad anabi ọsọ àsọtẹ́lẹ̀ pé nìkan ni kọjá àròlé lẹ́yìn o ṣùgbọ́n àwọn àmì tá a ní sí pé gẹ́gẹ́ bó ti ti ṣẹlẹ̀ lẹ́yìn anabi sallallahu alayhi wa náà lọ́lọ́wọ́n bá fẹ́ẹ́ torí pé Abubakar lọ́gà jù nínú gbogbo àwọn sàbí òun náà lẹni tánàbì paláṣẹ kí kíkọ́ máa kírun fáwọn èèyàn nígbà tánàbì ń sáàárẹ̀ èyí tó ti kọ́ bá kú ẹni tí ó sì ní kọ́ máa kírun fáwọn èèyàn nígbà tí wọ́n ń sáàárẹ̀ òun náà lẹni táàrò lé tọ́sí ànábì sallallahu alaihi wasallam ó fi Abubakar ó fi dípò rẹ̀ kíkọ́ máa kírun fáwọn èèyàn nígbà tí ń sáàárẹ̀ kó tó kú ó túmọ̀ sí bá Abubakar náà ni ó kọ̀ntínú lẹ́yìn ìgbà tánàbì sallallahu alaihi wasallam láti ti mà ibi Abubakar yẹn ọ̀bí ẹ̀wọ́ àbọ̀hánì ọlá àti àgbéga ètò ìrànwọ́ bá ti fún nínú ọjọ́ yìí lẹ́yìn tó bá Abubakar lọ́kàn. torí de eléyìí Abubakar ẹni iwájú ni ẹnìkan kì gbà wájú ẹ̀ ọjà àrólé tó bá tó àwọn àwọn ṣíà àwọn arọ́ọ̀kẹ̀kọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n pa òní wípé ànábì ti sọ àsọtẹ́lẹ̀ lọ́jọ́ náà iye tí àwọn sàbí ti ti bẹ láyé ni wọ́n bẹ pẹ̀lú ànábì jọ náà títí gbogbo wọn á gbé ọ̀rọ̀ pamọ́ wọn sọ ah, kí ni wọ́n wàá gbà mẹ́ ṣé àwọn ẹni tó jẹ́ pé wọ́n ti tẹ àlùkùrá nìkan ti gbọ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ wá àdìsọ wọ́n ti tẹ àwọn àdéhùn ànábì sọ̀rọ̀ wá àdìsọ náà fẹ́ẹ́ ti gbọ́ lẹ́nu wọ́n wá gbé ọ̀rọ̀ pé ẹnìkan ní àrólé tọ́sí wọ́n wá gbé pamọ́ nítorí kíni kí náà fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan fẹ́ gbà ń bẹ̀ tó ṣùgbọ́n nígbà tó ti pé ó ń fẹ̀ẹ́nu làwọn ṣe à ó purọ́ burúkú sí ni wọn nítorí pé àwọn gangan ni wọ́n sọ nípa ara wọn wọ́n ní home kọ́ọ̀mù wọ́n sọ nípa ara wọn pé náà kọ́ọ̀mù àmọ́ àwọn wọn bá ara wọn wí ìgbé home kọ́ọ̀mù ìdá àhàpọ̀ ṣẹ̀yìn sọ̀yẹ̀rọ̀ òhàdìyàn pé èyí oríṣi kan làwọn ò gbogbo dáhùn bá ti fẹ́ràn àwọn sọ́dà di ìfìyìn wọ́n parọ́ rẹ̀ má nàbí tó bá rí sẹ́lẹ̀. ẹ ti ti mà ike nu píríncípù wọn ìní kankan tí wọ́n pè ní dàkìyà dàkìyà oníkó fẹ̀jẹ̀ sínú kọ́ ọmọ tutọ́ jáde kọ́ ọmọ bóyún nígbà tó ń bínú sí yàn tó ń làánà rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ tó yí sí àwọn ṣí àmì ẹ̀ torí de ilé yìí báyìí wọ́n fẹ́ràn rọ́ pípọ̀ wọ́n parọ́ rẹ̀ má nàbí sọ̀rọ̀ bá wọn àwọn tàbí wọn ni wọn gbé pamọ́ àwọn òpùrọ́ eléyìí lọ́fà kí wọn làwọn ṣe bá àwọn tàbí tí wọn ni wọn gbé ọ̀rọ̀ dáná ti sọ pamọ́ fẹsẹkúrò wọkẹ fọrọ wọn pe àwọn tàbí ní pòkì wọn sì ní kékeré ni wọn ìlà náfàrà ń palẹ ìlà àyàfà wọn yẹn díẹ̀ níbo mi wọn lè yàn márùn péré ni ọsẹ kèfèrí subhanallah tó gbogbo tàbí di kèfèrí tàbí di kèfèrí báwo sọ ẹ rí i pé. inú àwọn fundamental principle ìní ìyapa ti wà láàrin sunna àti ṣíà láti tán jẹ pẹ̀lú ìwé ń pín sunna ọmọ ìyá ni wọn ọmọ ìyá wà wò ṣé iná àti omi ọmọ ìyá ni yìí ìyá eléyìí báyìí ní èèyàn márùn ló subhanallah. ọlọ́run bá tún wá pọ̀ ojú inú wọn ìgbà tó fẹ́ káyàn márùn tó kù wọ́n gbà pé wọn ò fà líyù sínú wọn wọn ò fi hasan sínú wọn wọn ò fi hussein sínú wọn wọn ò fi fatima sínú wọn àwọn ẹ̀dá ẹ̀sìn ń pè ní alubẹ́tẹ̀ káàkùn náà àwọn òṣèkù lórí islam tiwọn náà torí ẹni gbogbo ìyẹn ti kébèrè àbàwọn tí ń bọ̀ yìí wọn rántí kókó àwọn tí wọ́n fẹ́ràn mọ́ wọn. bẹ́ẹ̀ ni ìfẹ́nu ìfẹ́nu máa jẹ́ kí èèyàn máa ríran ni ọlọ́run máa ń sèwá ló ń fẹ́nu torí ẹ̀ ńgbà tí o bá rí ẹnìkan tó sọ fún ọ kíkíkí lọ́mọ nípa yóò mú gẹ̀dí rẹ̀ kàn á sọ bẹ́ẹ̀ ni ọjọ́ yẹn ńgbà tánà bíi sọ̀rọ̀ láti sílẹ̀ ń padà bọ̀ láti Mẹ́kà bọ̀ wá sí Mẹ́dínà ní ààyè tí ń bẹ lẹ́bàá Jẹ́fà tí omi yẹn wà ànábì bá wọn sàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ iná ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ nípa ti tìrọ̀ ọlọ́run bá mú ó sì mójútó ọ̀rọ̀ àwọn ará ilé àwọn kí wọ́n jẹ́ ní ọmọ Ibn Taymiyyah rahimahullah bàbá yẹn ti tẹ́fẹ́ sí islam púpọ̀ sábàánu sínú Minhaj as-Sunnah an-Nabawiyyah síra yẹn jẹ́ ìdí mẹ́ta níbi tí wọ́n ti ń pọ̀ ìdí fáwọn ṣíà yìí síra ìdí mẹ́ta wọ́n fi ń pèsè fún síra tọ́ka nínú àwọn ṣíà pọ̀ tò níbẹ̀ yẹn ìgbà tí tírìtì yawm Ghadir al-Khamr ó jẹ́ sí ọ̀nà kan lè bá yọ tí bàbá yìí ò ti fọ̀ bẹ́ẹ̀ kéè ìdúrúkọ àdìsí wa nù sọhí muslim àlàyé gbogbo tó wà ń bẹ wà ń bẹ àríwọ tẹyìn pa ẹ bẹ ẹsì ti mà kò lè má rí bẹ torí buhari ọ̀pọ̀ awapọ̀ pẹ̀lú wọn kùránì kan pa ápọ̀ kátó pé buhari àti muslim kan òsì tó fẹ́ fi gbogbo tíra àti fìyẹn ṣe lọ́dọ̀ wa tíra ìṣí àkànní tí wọ́n sọ fún pé ẹ ẹ wo nu sọhí muslim àdìsí kan wà bẹ ah sọhí muslim èwo tọ̀dọ̀ àwọn mùsùlùmí àbí tọ̀dọ̀ tí tọ̀rọ̀ torí pé àwọn anítìrà tó ń pè ní usulul káàdì lákàfà ọmọlọ́rù bì ha tíra táwọn níní yẹn tó wá ní ká lọ wọnú sọ̀yí muslim sọ̀yí muslim táwọn dání sẹ́ńpé tó bá mọ̀ ká lọ wọnú sọ̀yí muslim ìtẹ́wà ń bẹ wọn jù rẹ̀ káwọ lè bá wò ọgbà alukurani bọ̀ ó sì gbàdé ìtàn nàbì sallallahu alaihi wasallam bọ̀ àmọ́ ó ní alukurani òkè ó ní wọ́n ti pè gbogbo àdé ti dẹ́ka kò tún sí torí pé àwọn tó gbà ti di kèfèrí lọ́dọ̀ tiwọn tòkí wọn lọ sẹ́kù sẹ́wọ̀n kí kò sí tọ́pọ̀ akọ̀nà torí di eléyìí báyìí àìpé àmín asilim tẹ́sílà ẹ̀kọ́ gba ìsìn islam náà kọ́kàn yóò lè balẹ̀ sẹ́wọ̀n gba ìsìn islam ìgbà náà láwa lọ wò sọ yìí mùsùlùmí ó gbé sẹ́bi tíra ti ń sọ yìí mùsùlùmí àgbà wà á tẹ̀lé sẹ́mi nínú sinmi òrògbó yé onítíra ti yín nù á bí kò sọ pé alukur'an ebi ti yín nù pé a tọ̀wúrátà ti ẹ̀kọ́ òrògbó yé ìgbà tó bá ní alukur'an yín á sọ pé tọ̀wúrátà ti ẹ̀kọ́ torí pé tí àkùránì bá ti tètè ajẹ́ pé tòun á lọ tẹ̀lé òní ọlọ́wọ́ ń sọ yé mùsùlùmí yìí àti ìwọ ń àdẹ́sẹ̀ mùsùlùmí mùsùlùmí ni wọ́n ní tẹ̀sẹ̀ mọ̀ náà ti fi ra rẹ̀ hàn torí délé ó wá nù àdìsí mi ibi àlà ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ fún sallallahu وفجر سوى النبي صلى الله عليه وسلم أن بعض قريش يجف بني هاشم وما هو أبو يوكانكم وما هو أي لكاتي sí àwọn Banu Hashim àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمنون حتى يحبونكم لله ولقرابته mo fi ọlọ́run ọba mi lọ́wọ́ rẹ̀ mo fi búra ike wọn ò ní gbàgbọ́ síwájú ike wọn nífẹ̀ẹ́ yẹn ara alé mi ànábì sallallahu alayhi wa nítorí tọ́lọ́n àti nítorí ike ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí mi tí wọn bá fẹ́ràn yín torí kan ní gbàgbọ́ fi hàn wá àti ahmed Al-Abbas ibn Abdul Muttalib ọjọ́ ma bàbá bàbá ànábì ọmọ ẹ̀yà bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní mo sọ ike ìrẹ́ ànábì gẹ́gẹ́ sí wánú Musnad Imam Ahmad qultu ya Rasulullah mo nílò jíṣẹ́ ọlọ́ inna Quraysha idha laqiya ba'duhum ba'dan laquhum bibishin bibishin hasan àbí bèbí ṣẹrin hasan àwọn kúrẹ́ẹ̀sì náà máa pàdé ara wọn wọ́n á máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà wọ́n máa pàdé ara wọn lọ́nà wọ́n á máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà. وإذا لقونا لقونا بوجوه لا نعرفها ṣùgbọ́n wọn bá pàdé àwọn ará ilé àwọn ànábì sallallahu alaihi wasallam wọ́n pàdé wa pẹ̀lú bí burúkú tá wọ́n kàn sojú dúdúdú wọ́n sojú pọ̀ wọ́n dídú má gbárí akéròdè àti màgbénu ń bí wọn kò ṣòro ẹsẹ àti wojú wọn kò sẹ́ni ìdí kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n bá rí wa. فغضب النبي صلى الله عليه وسلم غضبا شديدا النبي محمد صلى الله عليه وسلم ربنا نبي نتقى يقول لي kọ́ mọ́ nù gbèsè àfi kéèyàn máa ti sùúrù ọ̀ máa ń tó ṣe fún àwọn èèyàn tó kàn ń bọ anújẹ tó bá ti rí ọ wọ́n máa kanlẹ̀ ń kó tó bá rí pọ̀ ń bọ̀ wọ́n máa títọ́ lábàádì wọ́n máa ha kẹlẹ̀bẹ̀ lábàádì wọ́n máa mọ́jú tó bá ti rí ọ kí ló wá ṣe torí tọ̀lọ̀ kí lẹ́sẹ̀ rẹ torí tọ̀lọ̀ tó o bá kú dàálẹ̀ tó tuntun sà ó rí pé à kéésì kankan bí ìbá ṣe kó ju wọn ẹ ìgbé kí wọn á ní bàjá yìí torí tọ́lọ́ ẹ̀ sọ́n tó wà ń bẹ ká parí ẹ̀ kò ní í ṣe sọ torí pé àjù wọn ò lè wí ní ẹjọ́ ìjà alára kò sì ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ wọn ní tó àti parí ro ti tán tọba tó di lọ́la ó tún fa dúró torí pé ìjà alára ni kò ní í tán àyàfi tẹ́ bá lè gé nǹkan kó ń bẹ̀ tó ṣe é gé kò ṣe é gé tó bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wo àwọn ará ilé ànábì sọlá sọlá pé àwọn tó ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ẹgbẹ́ ni wá àwọn tó á di pé ọmọ wa ni muhammadu muhammadu ànábì òtítí ọlọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí pé eléyìí tó bí káwọn kan náà lọ gbẹ́ nìkan jáde gbàtà ànábì tọ́fẹ̀ pé ah, àwọn Musailima al-Kadhdhab náà bá lánàbí lòun tontori délé bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ bá sóore kan fún ọ náà ìwọ náà agbọ́dọ̀ máa ní ìfura bọ́sẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ yìí máa gbá ni tọ́lọ̀ bá sóore kan fún ọ ò ní sẹ gbogbo ará àdúgbò wọn sì rí ọwọ́ mọ̀ bínú ọmọ wa wádìí kí ló dé tí wọ́n bínú mọ̀ wádìí wádìí báwo ò ní jọba tìkú rẹ sí i onídìbò wádìí tó lówó rí tọ́lọ̀ ń ṣe fún ọ náà lọ́ fa wàhálà tó rí ń bá wá kú mbẹ ẹ̀rìn tí wọ́n sì ń fẹ́ kó kú wọn náà ní fẹ́ kó kú wọn àti èsì pé wèrè lẹ́gí mọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tọ́ta rẹ bá pọ̀ orí rẹ pọ̀ àmọ́ kò lọ́ta rárá à ẹni rẹ ni à kò sóore lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò lọ́ta rárá imú yà ní tí ń tí ń para gàjì lọ́lọ́ lọ́tà ò jẹun látàárọ̀ àbí òye olùgbò sẹ́tò sí kọ̀ wọ́ọ̀tì kọ̀ ọ̀rọ̀ kàjẹ́ kọ̀ wá lọ́ọ̀ lọ́tà à sọ̀rọ̀ pé ọ̀dọ́ta nìyẹn sọ̀rọ̀ alhamdulillah bẹ́ẹ̀ ṣe ń sọ̀kalẹ̀ nínú pípà bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀kalẹ̀ nínú tírélà bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀kalẹ̀ àwọn ọkọ̀ kéékèèké wọ́n sáà ń pààkì wọn kalẹ̀ ká wọn náà sáni. sómi kan lọ́nà adarí abẹ́sẹ̀ ẹ̀rí kan mẹ́ tí ètò ọmọ sàfún ọmọ zàkú náà subhanallah wọ́n mọ̀ wá wò pé a ọ̀nà wo lọ́wọ́ gbà lọ́ba kọjá tó bá ti sàlámù alẹ́kùn wọ́n ra mójú jẹ bí gbàtà wọn ò rí ọ nítorí pé báwo ló sì lè ga ẹ̀yọ́ kà lẹ́yìn mọ́ńkì náà káàbọ̀ káàbọ̀ bá a dàrọ̀ subhanallah ẹnu ò ní ṣe gbé torí ti ń bẹ nú kọ́ ọ̀pọ̀. sò bẹ́ẹ̀ náà nì àmọ́ wọ́n bọ̀ ẹ máa wọlé ẹ máa rọra ẹ tẹ̀lé ẹtọ́ àtijọ́ ẹ kékeré. ẹ ṣe ń bí èèyàn bí àparò lára yín máa fẹ́ dáṣọ ti tó ti pọ́nmọ́ ọlọ́run bíi kíní kan lọ́wọ́ dákun wá wá pẹ̀lú ìyọparọ́ rẹ̀ ètò ń bọ̀ sí gbó. ẹ̀fẹ́ tí wọ́n máa ń sọ sí lọ́rùn ni wọ́n máa fẹ́ràn tí wọ́n sì ń rí ọ̀rẹ́ ń sẹ́yìn àmọ́ wọn náà ń bọ́ lọ́wọ́ àmọ́ bọ́ sófin lọ́rùn wọ́n tó di pé wọ́n rò sùn ó ti gé tuntun sọ́rùn tuntun ọ̀tán lápá ìwù rẹ̀ wọ́n mọ bínú àbí wọn ní bínú wọ́n bínú torí ẹ̀yin dáa fún ọ ọ̀n páàtì páàtì léwe dáadáa masha allah gbogbo yẹn wò pé a ah, future ọmọ yìí o future ọmọ insha allah future ọmọ insha allah ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ akọ̀lẹ́kì rẹ̀ kan salamu alaykum kálukú dákẹ́ mi máa ń tí mo ṣe fún ọ kí ọ ò ṣe máa ń tó ṣe fún ọ ọmọ tó ṣe fún wọn torí pé ọ̀dà fún ọ tí wọ́n kú díẹ̀ káàtó tọ́wọ́ ẹ̀kọ́ ọmọ bàbá kúkú rẹ jẹ́ ẹ̀kọ́ ọba jẹ́ assalamu alaikum man sha'a falyujib wa man sha'a falyasmut tó bá kó dáhùn tó bá kó má dáhùn tó yé wa tòun tí wọn bá dáhùn wàhálà tó yé tí wọn tún dáhùn ọ̀ràn ní fún wọn torí pé ní wọn wúwo tí wọn fẹ́ dáhùn ṣe òun náà láti máa dá lò yes ọgbọ́dọ̀ dá ọ̀ràn yẹn torí di eléyìí bẹ́ẹ̀ náà làwọn aráalé àtẹ̀bí ọ̀sọ̀rọ̀ wà rí sílẹ̀ wọ́n ní àwọn ọ̀mà wọ́n mọ táwọn ti fún wọn tó máa ríra wọn táwọn wò mọ́ wọ́n máa rẹ́ni wọ́n máa yọ̀ tó máa ti rá wa wọ́n pàjùrò wọ́n pànú jẹ. sẹ́yìn náà ti mà tó bá ti rí àwọn èèyàn méjì sínú ọlọ́ọ̀ni bá ti rí èèyàn méjì tó ń yọ sẹ̀sẹ̀ tó ń yọ sẹ̀sẹ̀ generally ìyá oríṣi kan náà ń jẹ wọn ni ẹ̀rí gbé bóyá kùsẹ̀ náà méjèèjì nínú kó sì jẹ́ pé àwọn méjèèjì rẹ̀ kìsì kan ni wọ́n jọ ń dì mẹ́nìkan wọ́n máa gbẹ́ nìkan lẹ́sẹ̀ ẹ̀rí tí wọ́n bá ti parí operation tán ọ̀tẹ̀ ó tún bẹ̀rẹ̀ nítorí pé rìkìtì tọ́pọ̀ àwọn pọ̀ tí wọ́n fi dọ̀rẹ́ náà ló tù wọn ká so ìwọ tó wàá bá wọn lẹ̀ dí àpò wọ́n di àpò tí tọ́ba ti yọ ó rí fún wọn banújẹ́ nù wọn máa kó oníbọ̀ yẹn o oníbọ̀ yẹn ẹ má sọjú lẹ̀ fún o ẹ bá dúró o ẹ̀rí kò bí gbàdá ń pàṣẹ fáwọn sọ́jà gbogbo wọn ti fàdúró wọn wá sọ̀rọ̀ àwọn di bèbí tí wọn fi remote control control pé ọyẹ fàdúró kálukú ti fàdúró ọdẹ rẹ́rìn ó sì rẹ́rìn subhanallah wọn làwọn ọmọ dáwọn ti fún wọn ilé anabi sallallahu alaihi wasallam ah inú òbí anabi àbí òní bí anabi yóò bí anabi sallallahu alaihi wasallam ah wàhálà tí anabi sallallahu alaihi wasallam ń ṣe torí àlòmọ́ ẹ wo oríṣiríṣi ìpọ́njú tánàbí farada nítorí ìjọ yìí kó ajẹ́ pẹ́yìn lẹ́wọ̀ ajẹ́ kánàbí ọmọ rí bà ló jẹ́ látara àwọn fámìlì rẹ̀ tẹ̀sí sí wọn ẹ̀wọ̀n kúrú ẹ fẹ́ sórí ìbùnú. torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam bínú gan ọkọ walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kúra la yadkhulu qalba rajulin al-iman ìmánì ò ní wọ́ọ̀kà ẹnìkan nínú yín hatta yuhibba ẹ ìmánì kò ní wọ́ọ̀kà ẹnìkan nínú wa ìmánì kò ní wọ́ọ̀kà ẹnìkan nínú wa hatta yuhibbakum lillahi wa li rasuli títí tí o fi fẹ́rẹ̀ ẹ̀yin ara alẹ́ mi torí tọ́lọ́ àti torí tànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. eléyìí ò túmọ̀ sí pé lillahi wa li rasulihi sọ èkó gbogbo ìgbà tí wọn náà fẹ́ tọrọ pé ọ̀dà dákun fún mi lè lẹ́rìí ọ̀rọ̀ tó lè òtúmọ̀ sí o sẹ́mi pé bí ọ̀rọ̀ àwọn ará ilé ànábì là ń sọ ìtànàbí ntọ́ka sí ni pé kí lẹ́ẹ̀tì torí rẹ̀ máa nífẹ̀ẹ́ àwọn ará ilé dùn náà rí ẹ fẹ́ràn wọn torí ọlọ́run ẹ sì fẹ́ràn wọn torí tànábì Muhammad sallallahu alaihi wasallam torí kí ló mú yín tẹni tí wọ́n ní kó nífẹ̀ẹ́ wọn tẹbi torí tànábì yìí sallallahu alaihi wasallam lọ́ba pé títí tí wọ́n fi wọn torí tọ́lọ́ tí wọ́n fi fẹ́ràn wọn torí dání torí ànábì wa Muhammad sallallahu alaihi wa eléyìí wàá fẹ́ tọrọ lọ́dọ̀ ẹnìkan ó ní tó mo tí ti jẹ́ kó ara lé nífẹ̀ẹ́ alimami ahmed ni wọn gbà من ada عمي فقد adani gbogbo ẹni tó bá fi nira sí àbúrò bàbá gbogbo ẹni tó bá fi ara ni àbúrò bàbá mi èmi lọ fara ni so fẹ ìnàmà amúrọjúlì sínú wọ àbí torí pé ọmọ ẹ̀yà bàbá èèyàn bàbá èèyàn náà bíi bàbá èèyàn lórí torí ẹ̀ bá fara ni àbúrò bàbá mi mi lẹ fara ni ẹsìn mọ̀ pé tó bá fara ni ànábì tó bá ti lọ ó gbé. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا àwọn ẹni tí ń fi ara ní ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá gégùn fún wọn láyé àti lọ́run ó sì ti pèsè ó sì ti pèsè ìyà ṣùgbọ́n wàlẹ́dínà yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu faqad ihtamalu buhtanan wa ithman mubina. ṣùgbọ́n àwọn ẹni tó ti fún fara ni àwọn olùwàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùwàgbọ́ òdodo lóbìnrin láì jẹ́ wípé wọ́n ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ wọn wọ́n jẹ ẹ̀rí ṣùgbọ́n náà wọ́n sọ pé àwọn ẹni tẹ́ ń para ni ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ láì jẹ́ kọ́lọ́ ń tẹ̀ wọ́n àti wọn lọ jámọ́ tó fi kọ́lọ́ ń tẹ̀ ọ́ ọlọ́run ti sọ pé láì jẹ́ pànàbí tẹ̀ wọ́n kí lọ jámọ́ tó fi sọ pànàbí tẹ̀ ọ́ pé kìnnì tó eléyìí ó fi hàn wá wípé ń bì tó bá para ni ànábì sọlá àṣẹlẹ ẹ wo ọlọ́run gégùn fún láyé àtìlọ ó tún wá pèsè ìyà fi hàn wá ìgbà gbọ́dọ̀ jẹ́ni tí yọ̀ọ́ máa ti àpọ́nlé àwọn ará ilé àlẹ́ الله عليه وعلى وسلم أهل وسلم قال ما قلنا ولو كل أحدك أن ينتم في على النبي محمد صلى الله عليه وسلم ينجر ذكره لكن كان لله كان لما لله على القيامة يتسبب أسوأ الجنة يتسبب بكي ينقلب منها الجنة وأنا أقول سؤال كبير أو تشريك سؤال أن ينتم في النبي محمد صلى الله عليه وآله وسلم سبحانك اللهم